الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته رمضان نلوغ يوم جوهيني فدو 1439 وشكفا يانولو مغوتا إفدو 2018 إن شاء الله كراتوا إني عشان أقوم بكالكاديو دالك aya 121 ngalikadona le idhi suratu nisa'i ingine anya kwa neuji aya 122 idhi suratu nisa'i أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا والذين آمنوا وعملوا الصالحات abo kuma di imani ko bojo kuma hukolo mamalaice le bi imani ma sanu da khiluhum jannatin tajri min tahtiha al-anhar anya ma bole ko da ba aljanna aljanna yake amma aljanna yake mumi ola juju ja chalo ganu khalidina fiha abada obi gbele o ma alkoli ọjọ́ ṣọpọ̀pàǹṣe wọ́n asìdàkú minallọ́hì kíla aide nẹ́nẹ́ kí wọ́n ní kí kọla ikì ṣọpọ̀pà tó kọla ọjọ́ lita láàáhàdẹ̀ ẹnẹ́ dúdọ mabanilẹ́n dáálẹ̀ annabiwa sallallahu alaihi wasallama kana ya kúlù fi kúkúbẹ̀tìhì inna asìdàkal hadithi kalamu lọ annabi ṣáka kútùbà kí ni ọla ikì ṣọpọ̀pà tó lè kí ṣọkẹṣà tó òtọ́ náà yẹ kì í ṣe ọmọ mẹlẹ tó lè ṣe oní ṣẹ́wọ̀n àmẹ́wọ̀n yẹ kì í ṣẹ́wọ̀n bíbí tó lè ṣẹ́wọ̀n yẹ kì máa dáàfin odò ọkọ̀ ló má dẹ̀tẹ̀ tó bí dà ẹ̀wọ̀n dùn kì máa dáàfin odò máa dáàfin odò yẹ títọ́ bá ẹ̀wọ̀n lè ṣe ńà fi ẹ̀wọ̀n máa gọ́ ìgò ìgò iyó ẹ̀wọ̀n ìtọ́gbẹ́ ní ikú wa ẹ̀wọ̀n lẹ́ṣin ọ̀tọ̀dábalẹ̀lẹ́ pa kúṣaká ọjọ́ òun ṣàkàyìn lẹ́sẹ̀ bí amaniyikum ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا نعم ليس بأمانيكم isi ukejuno yuhuhu ime abekalu ika ime wala amani ahli kitabi kwalu ika yabu ahli kitabi umu malami na aljanna no to ahli kitabi kama ba kwa mara kolama takadawa wado bango takadame kitabuna khairul kitabuna khairul kutubi nabiyuna khairul agana lengane na akai takada timeli takada wọn tó gbọ́nà takada mẹ́ annabi ya yọ talibi mẹ́lì kitabu náà na saka kula kita takada ọlọ́dà takada gbogbo kwalo nabi yi na khatimin yi annabi ya jama annabi arọ ma yarọ awa ya cukwen a ya al'amani iklim kakini ameneun ọjọ́ akíkí ilẹ̀ ma ní ọdá bàtà ìjẹ́nà lóòrùn abe kuma ci al kitabi kuma kilem ka kama ina aljana maya me kuma ka kina amene ichi amenen ene ne gi me yamal zu'an ene gi kole je ne shi yuje zabihi to o um, mar maru no me edeni un emi gire ma kole yore ma ne maru me un e ma ke un ka du ma do fikihul agini ẹun ma agini ẹti tó lòlùlù máa dẹ̀ ya wẹ́ ẹ yá ẹ ọlẹ́ti tó ebe tó lánẹ́ ẹ fẹ̀ẹ́dẹ́ náà nẹ́nẹ́ tó na bá nílẹ̀ ẹni ẹnẹ na í ẹ̀dẹ́ ebe na máa rọ̀ mẹ́ ẹ̀dẹ́ náà ya ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا ومن من الصالحات من ذكر ومن يعمل من الصالحات ومن يعمل من الصالحات أنا دوكي وكولوشي كوام كولو يفي في في كامو من ذكرين أنا كلاش كولو ليلة أو أنثى أبكون بلاش كولو ليلة وهو مؤمن كي أمودنا كي بإيمان نشي وقولائك يدخلون الجنة عميل معكما دبع الجنة wala yuzlamuna nasira ma chuma lati dabere kakini en kuwado kakini nefir e koda igugu ma chuma lati dabere kakini nefir nakira ma chuma lati dabere kakini nakir nakir ji e koda gugu de e wedu kinya agala je imda chọgbọdọ nginya eche ondabe na kini ekoda igogun turu egbebo ameun ka do akoyun ba kini nekiri egbebo chi ekoda e, ere anubike alu wene ke lade ekoda ere ojo aju egbebo qur'an ya du ju em kisenya eh amado ehe akpa abeke ehe ọka miskala zarra de ehumado zarra ce ehe ọka abeke ehe akpa umado arbado abanele maki miskala zarratin en kuwuji mudabina kuwuji ehe ọka miskala zarratin de ama ọgbọdọ ole ẹkọda gogo mado enyi kumado akini nakiru eishi arabu bayani nukukotun nukukotun dakhilun nawati tamari لا وزن لها داخل نواة التمر ايهو دبنو ايجي ويهو دبنو ọmọnú ijú ṣeun kẹgọ́gọ́ kápàdé ìbá iná mọ́ ní ijú ìdẹ́ ti kí ẹmẹ́ àpàdé ní mọ́ ní ijú òun lọ́wọ́dọ́ mọ́ yóò yídá tí ọmọ ní ijú ẹ̀hẹ́ ọ̀débìnú ọmọ àdọ́ àkíní ìdẹ̀kí èdè so ọjọ́ àkíní má ṣe ní láàlá ti dábẹ́dẹ́ àkíní ẹ̀kọ́dá ọmọ ehi which means má ṣe àlàjì abúrúkàlàjì lẹ́yìn dábẹ́dẹ́ akẹ́kọ̀ọ́dá gbogbo bá má ṣe ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا لله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا ومن أحسن دينا آية دينا نجوش دين كدين وتلدا ممن أسلم وجهه لله لابن كنا كمولو كفهم وجو كمدا دين بقاياشي وهو مسلم تاكي دي دين بقاياشي وقولي ما دو قولي يولي يلي ياشي أمي arab máa ní máa ń wọ́dà níbi òmúdẹ̀dókọ́ àlẹ́gbẹ̀ẹ́ adi ni ma yanyo tule ami yahudu wannan sara ma yana adi ni ma yanyo tule to adi ni lẹ́yìn náà ni awọ ara rọ adi ni aleju òkùnkùnlú mumulu, òkùnkùnlú mumulu ma yá ara adi ni ìrúndọ́ aláwọ̀ tàbára kọwọ́ tààlà ni adi ni dúgbẹ̀ yá àti adi ni ayọ̀ adi ni ayọ̀ <coughs> adi ni ayọ̀ kùmẹ́ka yìí nínú ẹ̀dúkà adi ni wọ́n yọ̀ dábẹ́nẹ́kẹ́nẹ́ kìmọ́lọ̀ ọ̀tọ̀ fẹ́ wọ́n yọ̀ gẹ̀ẹ́ take mu da nake yace wattaba millata ibrahim take mu dokwa ya nabi ibrahim ya libo hanifa okwa nabi ibrahim yake ce gobi olo <clears throat> olujuju jidu kama dini chana ite wattakhadha allah ibrahim khalila allah tabaaraka wa ta'ala ibrahim adu enare niju ene ofedo ibrahim ene opedo yongi ci arme yo yongi do la ci mama ayni ibrahim khalilullah ibrahim ci ene arme yo yongi eliko wada bana len khalil ci yoji ibrahim ci yoji ama ibrahim o yo ili opedo la ci tak ma do ki ibrahim khalilullah na ولله ما في السماوات وما في الارض ẹ ò dúkìá ní òjálè ẹ̀hùn dúkì dé ha ní aláhùn lọ́gbọ́dún yìí wọ̀kánà aláhùn lè kúlè ṣe yìí mùsíkọ̀ aláhùn ti ẹlẹ́hùn lúdà kápá yìí máa wọn. ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي بئس النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما so ama ya aka kele gudu yake bukata kama kolauji utaka ko kolauji o subu kuma kini mai ya amal su'an yujzabi ene duke ebene ci ola ebene duke ci ma do romewe ola le ci da mi abi sahaba nibi en ci taka da tubi yola le alale ce da biya misaba bi bin yoyo ka kini jen kolodu kuma shi ba kuchaka kimu da biye ne mo yaro mo ba kuchaka yi anabi ọ o yo ma yusibul mu'minu min nasabin wala wasabin wala taqamin wala hazanin

ẹni kuma adọ́ akini abúsa idin na kudur yẹni hi al'amuradu lati tusibuna amma ọgá kuma a ayi mẹ́mẹ́n kìí máa ma mẹ́rin kìí ní ẹ̀tọ̀ kẹfàárà olè di àmàlùmarí rẹ̀ ya ẹgbẹ́nẹ́ dúkẹ́ tí ọjá ọrọ̀ mẹ́rin ẹgbọ̀ṣọ́ ọgá àdúkẹrẹ̀bẹ́ ẹgbẹ̀bọ̀ṣí ẹwẹ́ ayé olè yọ̀nyí àmà àjọmọ̀ yíyù jì àdúkẹrẹ̀bẹ́ tó kitukweta akauji ayalele turi na mi hadisi kuma kowa kama ni kitoka ya kukin takali hujuma do amma ya bukata turuka kwa hujum to aya ito kuma jawa aya 127 wa yastaftunaka fi nisa ma watuwe eh, annabi sallallahu alaihi wasallam nini oji ola bugle ma wate nini oji ola bugle inin lekum ate ba kul kama kinihi allahu kun fi wondu allahu ba on ada bire jume oju ala boblele o ala me ondu kunne kunne ki ka omenu eh nini kuma ate lu gba boblele yi oju adu le ala ma ine ma ate telu gbo gbo loge eh ine o ma ate lugba bubule bolo ita aini ne kuma ate lugba bubule ci amoma iku bubule abi tukpe kuma ma di yutu mali eti ni kenu moya abe ene mali bai ni ci ne hokiti ma ne anifa ami ni ma kuma ne achi nana olo ya ya tukpe kuma ne yi ya ma tukpe kuma ne ami ni ne gide kuma kuma ne wa ojú àkọwẹ́ sọ́fìtì wọn ká máa tí ní nílùú bọ́ọ̀lá bóbulẹ̀ ká máa kí ni aláhùn ìpíkù aláhùn adàbìrí jùmúmẹ́ fi hinna lúgbọ́ọ̀lá bóbulẹ̀lẹ́ wọ́n máa yùtùlá àlékún yàtí wọ́n ní nẹ̀rún ìgbà gbígba wọn mẹ́ta nì àbẹ̀ká ìnàmáyà kùmà wọ́n ṣe agbá wọn mẹ́gbàdú filikita bí ọ̀tákàdá ọjọ́ fi ẹ̀ta mà nìsa ukwe sadaki hiki kibaguma dungo ya mene ke dumuma kwa kuni watarogabuna bayadi koto antanki huhunna kuma ya dungo ya bayano lale ojo se gba o megbo e sura gre piti wal mustadafina min al wilidan mayu aimoto kuma ba se gwebu eh amoto kuma se gwebu yo ba o ma gwebu yo jani ọ̀nà àti típẹ́ kò máa lè pa àmà ọjọ́ wọ́n ṣe ọlọ́dẹ́lẹ̀ wọ́n ṣe gba ọmọ ẹgbọ́ númẹ́nu mọ̀lálẹ́ èyí sọ́ra gẹ́gẹ́ ìbìtì mọ̀ wà á ń tẹ̀kú mú òfin tí kọjú àọ́dún mẹ́ abáyọ yìí nílé ẹ̀ta máa ṣe kàkí mẹ́ dá kókó àmọ̀mọ̀ ìkólẹ̀ bìlìkìsì ojú ọmọ mẹ́rẹ̀ tọ́ ẹni ẹgbà ọ̀làgẹ́dẹ́ ẹgbà zámẹ́ni gbélé jahiliya shenko ma ikudo ne gi ade yuto gi ane taki muku ipo inupo gi agayo o ma ikule ola ipo le gayo ola ene do ki uli ma o mejuma me ma anwo nege ma uli ma gi upo gire gi na le gire ba eh one yun inibi ya ya ya do ma gire ne

gbígbẹ̀ lẹ́rìn lúkì á ní wọ́n ká lẹ́tẹ̀ mí ma bẹ̀ẹ́nà àhàrìjàl abadan hata tẹ̀mú ìyàkọ́ jẹ́ngà mọ̀ nẹ̀nẹ́ òun nẹ̀ní ìyàjẹ́ngà mọ̀ nẹ̀nẹ́ ní aláṣẹ olú ìlú jìgídẹ́ ìgbàjá ilé àmà kọ́ṣẹ́ àmẹ́gìdẹ́ àmà olóyìn islam ahánà rẹ̀ ma manya mote gini kuma ma gwegwe gwa jahilia le macha dukwe muguman me kuma yukulu ya chumal kedo megba to qur'ani yoloda agitiko kuma le pama qur'ani ya mangile du iyuba o megbodo na وما تفعلوا من خير فإن الله به كان به عليما يوندوك ما يشيك يمدن الهيري وإذا الله تبارك وتعالى شينما وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير والصلح خير فأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا وإن امرأة خافت من بالها نشوزا ṣẹun kúrò bẹ̀lẹ̀dọ́ àtúkù kàkí ni ọkọ̀ ma ń yá ṣojú ẹgbìtì tọ́ọ́lá kẹ́ńkúnú bla tsoko dábìlẹ̀ kí wọ́n kọ yọkọ̀la ẹ lóbogbo bilẹ̀ yáa kìíní fàlàtì takọ́fù náà lùsù zàkùn náà mẹ́tsoko turu kàkíní ọ̀yà mi yá ya gbọ́la títí ní gbọ́la nímẹ̀ ẹ̀wọ̀la ẹ̀ka ìkọ́ lìbọ́ ẹ̀dàbí wọ́n dọ̀dà ìwọ́kọ̀ lìbọ́ ẹ̀dàbí wọ́n dọ̀dà alẹ́ ìkọ́ lìbọ́ animadọ́ àlùsù is becoming repeatedly chenki is becoming repeated ikọ̀ ọgbọ́ la ìwọ́dàdùmọ́kọ̀ ọgbọ́ ẹ̀dàdùmọ́kà ìwọ́dàdùmọ́kọ̀ ọgbọ́ ẹ̀ mọ̀dọ́nù shoes rẹ̀ yìí nà múnú kí ni ó yẹ gbìtì àti rèjì nà then ọ̀nà kẹlẹ́ olùgbò yá sí ni wọ́n ṣá lẹ́pọ̀ ọ̀yàwó ọ̀yàwó ayẹwo bí ó ń rẹ̀ nù dàdùmọ́ ayẹwo bí ó ń rẹ̀ nù ìyẹ́ ibi àkó ẹ̀ẹ́tẹ̀nà ọ̀yẹ̀kẹ́ ibi àkó ẹ̀

kóyin kata kóyin bɛ lɔ ɔyɔ ya wɛ ma ti sɔ o gbɛ yaŋɛ do sɔ tumi ne na gbɛ yaŋɛ ma ma do sɔ ɛ ɔwɔ ye kama ya jigin ɛdɔ ma gbɔ ɔwɔ ye kama sɔ n'ale yɛn nufa jigin wa tumi ne do gbɛ kama do sɔ yɔ ya confuse ɔ na ɔmi a kuna ya baba mi ɔla ma yɔ na a kuna ya ɔsɛ kipi o ɛhɛ ɛbɛ tɛ ka kami n'ɛlu ɛgbɔ la ɛma tɛ ka kami n'ɛlu. Eh, eh, eh, agba ole ụgba na na-adabi agba gomele ebe maja kado ihe aga na-egwo mọ eji ni bọọlụ ọgbẹni gidi agba dị ọkọkọ ya agba ihe idani kọ ya ọkọ ya ẹni òun agụnwa bàbá òun ta agba ẹ ẹ maja kaka ní bàbá ihe ẹdọmọ ẹlẹ ụgba na ẹni agụmọ ẹlẹ na adoji ya ẹ maja kado ihe ni chakachi ọdọ gidi ahụ ẹwa ibe na nchabudu labas labas kódà yóò ṣe dé ẹ̀dọ̀ yí àìṣà gbogbo nù ṣe ó kọ́ ọ̀yà ẹlí ọgọ́nà gẹ̀dẹ́ ìpọ̀kọ̀ ẹbá kẹmútàbà ẹgbẹ́ òkẹ̀kọ́ àdáyẹ́kú akọlọ àti nìkẹ́kọ̀ láníà ẹ̀ngẹ̀lẹ́ ẹdùn láti lè lò rẹ̀ ọ̀láka òun ẹni wákà ọ̀nà àkàrùn òun ẹ̀jẹ̀ ló ọgbà abẹ́rẹ́ abánilẹ́ ọlọ́kọ́ ẹ̀ áwọ̀ ìrọ̀

ee take a ya amụpụ àmọ́ opportunity ju ẹjílé kọlá ma ní ẹwẹ́ kò átòkò lè nítají wọ́n ní ma ní ọgbọ́ kò átájí látá ọla ka ọ̀làkàwọ̀ ẹ̀dí ojú ẹ̀ka ya nẹ̀pà kú jáká ojú tìyànẹ̀gú ẹ̀mí dáadáa ojú tìyànẹ̀gú ẹ̀ọ̀lẹ́ ihe

wasuluhu khair e ngoru kume yo kume ngoru ngola me gide ba o jal heri kili amiri ya ho wa bogara ogene ni we ayo iya kwa adago ina gwe ju yo e adago ni omi de dawo e, o nge dumi eni kwa ne ke omi de mu ile wala na tinike tola ke na we ẹ̀ka bọ́ọ̀lù alùgbùgbù yìí ni láyé àrù ẹ̀mí ma ka kan náà wẹ́wọ́kì wẹ́pàlà yẹn tó náà ọ̀làgídá lẹ́yìn èdè jẹnẹrétì ọ̀là yẹn eye ŋe gu abulumu ŋu amina kɔla yɔ kɔma lɛ ŋu ŋe ke yi yɔ ku abulumu ŋu babulumu ŋu ke yina wa eyo eku ɛka kaki ne yi kɛta o eku ko yɔ ŋe wɛ ni o ɛmɛ kɔtsɛ dumu ŋu tabu ɛku mi dugu ee abɛ kikɛtɛ o ŋa bu yɔ o ŋa kpadza.

ẹ̀lẹ́gùn wọ́n sínú kọ́ yìí wọ́n òṣìṣẹ́ ti lọ́wọ́ fífi ṣóhà màmí òbí ẹni hù màmúdo ee màmúdo màmúdo màmúdo màá ṣe mímí ònẹ̀ bí màá náà màá mímí ònẹ̀ ṣe máa yí òlúùlù pa òbí ẹni hù. ẹ̀lẹ́gùn. tulalewo na ilẹ̀kẹ́ ní ẹ̀dọ̀ kíkè nìṣe ẹni ẹ̀dọ̀ húlùmìṣe agbọ̀làmú na alùmìṣe ṣẹun kìí ní kọlà kìí ní gbàmálu agbàmálu ẹ̀wẹ̀ weta weta weta weta weta. wẹta umengun aka ṣe àkíní mdata ni mdata ọbì before you know ipò ìyàmẹ́ yíyẹ ọ̀há yà fìtá kàmù níwá ilé ẹyẹ àkẹ́ ẹjẹ tó nobilẹ̀ a, kàkẹ́ ìlú kìkà ẹjẹ tó bìbá turukumẹ̀ amúnà ẹ̀yà ya wẹ́ ma yàtọ̀ òhúbọ̀ ìtò òun náà wọ́n amúnà àtọ̀ òhúbọ̀ òun máa yọ̀ ní tọ́lábálẹ́lẹ́ yẹni wà ń ti hùsínú mẹ́ẹ̀kẹ́ yọ̀wọ̀ tẹ́tẹ̀ kùkù mẹ́tù pọ̀ yọba oyin allah kánà bí ma ta àmẹ́lú náà kọbí ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وفدعيتي agbade àmọ́ ọ̀yà méjì alúkété alúkété kúránì ẹni ìtàlà hàn wọ̀lẹ̀ tẹ́sítà fi hù àti àjùlọ bẹ̀rẹ̀ nìta mẹ́ni ká tsọ̀kọ̀ pa agbade àmọ́ ọ̀yà méjì alúkété gbégbé lẹ̀ nípa wọ̀lẹ̀ harọ́sù mẹ́jà kà náà níjú kúrálẹ̀ ọjọ́ ká àtsánẹ̀ sóra gẹ̀rẹ́ yìí sóra tìmí sóra gẹ̀rẹ́

ẹni kì máa nọ máa dó ohun tuntun kà ohun alẹ́bí ohun tó kà ó máa dó ohun yòó ṣẹ́ka ṣe ń gbogbo máa tọ́ ọgọ́lẹ́mọ̀ ọjọ́ agbọ́n ogun tó fọ́mùlà lẹ́bi pé òun alẹ́bi tó ń gàmọ̀ yà yìí ọ̀yà yìí kì gbọ́ gbá yọ̀ dọ́bùlù mẹ́ta ọ̀yà yìí kì jọ ẹni yà ní ìlú jàdà yóò jáde lọ gbé òlẹ́yà kó gá ẹ òyẹ ó jẹ́ pẹ́ meji, àkẹ́ nígbẹ̀ẹ́ òun ayọ̀ ọjọ́ méjì ẹni ayọ̀ ọjọ́ méjì máa kú yẹ ọlá lókété òyẹ ọlẹ́kùn máa pẹ́ ọmọ lókété ìníkẹjẹ́ ṣe kìí nígbẹ̀ẹ́ àtakọ̀ àdọ́gbá ní ẹ̀ nígbẹ̀ẹ́ torí ìṣì ìní fọ́mùlà kùmánẹ̀ lùjẹun gùn òyẹun tó yé òun ìdẹ́yìn náà báyọ̀ yìí ìhun àdọ́mọ́ máa mọ̀ máa ihun mẹ́ẹ̀ ẹ̀ta máa dé dúdó ṣáàdá àpàtì méjèèjì màṣálùkún náà àpàtì méjèèjì màṣálùkún náà báyọ̀ yìí fọ́mùlà òyẹun mẹ́ẹ̀ mú sí ìjà báyọ̀ yìí tọ̀yà yá dàpàtì méjì òun nẹ̀ máa ń gímù dàpàtì mẹ́lẹ̀ torí kí ihun dé mẹ́ka ọmọ ihun dọ́mọ́ tájì yẹun ìwọ̀n ya e e e. so automatically ẹ̀hùn kẹwọ̀n ọmọ alúkèbè ìyẹn ní ìtakwa ṣẹ́hùn kí kọ̀m̀plẹ̀nà kí èmi takwa lọ́kọ́ yọ́ méjì èjì kàwọn ẹ̀lẹ̀ ìṣọ̀lọ́gẹ́lẹ̀ ẹ̀wọ̀n ti bẹ̀ ẹ̀wọ̀n yá àdìyà ara máa yíwọ̀n àbájẹ́ ìyára lẹ́jẹ̀ ẹ̀múdágún ma ti rúgbọ́ pọ̀pọ̀ ẹ̀rẹ̀ Eh, alka mɔli ka pe gbɛn ma ke dedeede ɛmu gba yoka dunge ne ka e du e ka liaba kie ne ka taa kɔ ɛbi kɔmplen ɛnya ka kini ɛmu si ta kɛ kɔmplen ɛmu e si ta kɛ yɛ ka taa kɔ ɔlɔbɛ lɛ kidɔmɔ ìmáṣe àkíní égbà ìwọ́n gbá tàgẹ̀ gba gbá jílé gba tọ̀ tó dábá lẹ́lẹ́ ẹlẹ́kàdọ́ máa bá yọ yìí ẹ̀ka ní okó pàálà lẹ́ ọjà bá ọmọ èèyàn tó pẹ̀lú ayò jẹun ní màmú yẹ ọmọ kọ́ ọmọ àmú yẹ ọlẹ́kọ́ náà dà ó yà mẹ́ òun kọ́ yẹ òun ní ìyá ahì ọ̀nà ìkọ́ yẹ ní ní ìhì ọ̀nà kága òun ìrìsáàbù jẹun ní abáyọ ẹ̀mọ́ ìrìsáàbù jẹun lẹ́gbẹ̀ẹ́ yá kàwọn kí n kó dùn ẹ̀ ní kó yẹ àdàkà kí ni mẹ́mà ìmáà dábá lẹ́lẹ́ tàá lè jí ìrìsáàbù ọ̀gẹ́lẹ́lẹ́ màá yá sọ̀pláì òun ní gidẹ̀ hajjije inni particular yardstick madedun justice ya wepole pamo ye eche ko ajijo popa ba eche magwe do ma jo popa ama nu gurgu chen ke do eche popa gbade ma ma se ma ke do ma do ma tra ali ju gbe eh eni ke ti ke get 100% wala tamilu kull al mayl eki muda mu mu ngobe neka mu gburu neka ko te كالمعلقة نعمل تيوك معدورون لا نعم. وإن تسلهوا تيوك ما ما تسلوه ما نقبع دي ما وتتقوك ما يتوك وجو فإن الله كان غفورا رحيما الله تعالى ليه باي تعالى لي وإن يتفرقا يغني الله كلا من سعته وكان الله واسعا حكيما ṣàlékún tọ́ alìbí sallallahu alaihi wasallama mai ni ọ̀nà kò ń ṣáá ṣe lè lúgbọ́ ọ̀la ọ̀dà ṣíbà ọ̀dà ṣíṣe pẹ́rànmọ̀yà ìpẹ́rànmọ̀yà ọjọ́ kó kàí anídílé iye ojú ọ̀yà kàrí ní kídàbí iye ojú ọ̀yà lẹ́ ọ̀nà ilẹ̀ mí báyìí yìí lẹ òun ti pẹ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ tó àgbàdo àmọ́ ẹ̀yà mo àgbẹ̀ ni ẹnẹ́ka lọ yọ mẹ́lú ẹ̀wà kọjọ mẹ́lú oúnjẹ tájá òtí yọ ẹnẹ́ka yọ mẹ́lú àà ah, ah. martin abalẹ̀lẹ́ one day here one day there ẹ̀ṣẹ̀ yọkà ìmíyìn ni ẹ̀rù yọkà àlùmọ́ ọ̀nà ẹ̀dẹ́mìyìn ni ẹ̀dá àlùmọ́ ọ̀nà ẹ̀dẹ́mìyìn ni ẹ̀dá àlùmọ́ ọ̀nà ẹ̀dẹ́mìyìn ni ẹ̀dá àlùmọ́ ọ̀nà ẹ̀dẹ́mìyìn ni ẹ̀dá àlùmọ́ ọ̀nà ẹ̀dẹ́mìyìn ni ẹ̀dá àlùmọ́ ọ̀nà ẹ̀ṣẹ̀ kàkí sunna pàmò àti yìí bel awjadu yenengi ni almonge do naki eji enegi dida chikpo ngabe kene dida chikpo mun gele ngeli ka nabi sallallahu alaihi wasallam bai ne ba ki acho ga ba ogele abi yo ja mo ya enu ba ma do but pupe ki pe ma ki emi ude ona na ale ko mamudu dem dem dem dem

ọmọlẹ́rìn gbọ̀gbà tí a ṣọ̀ká kìí ẹ̀mdà ní ìfìlìgéṣọ̀ ni mú ilé kú ìjà ìṣàmàrí yìí ẹ̀ǹkà ka mama ìka gáàlì nílẹ̀ màmá gáàlì ń gàgí ní ilé kú ọjá àti ọjá ìṣà yíyan ọmọ máa dú jì màmá kọ́nà wọn màmá kó ẹ̀kẹ́ dáàlù kéèké ogbodúgbò ẹ̀lẹ́kú tó mọ́ wọn àbá

tọ́lá lẹ́ máa nìyí ó yá àtẹ̀lẹ́ àtẹ̀ ọ̀pọ̀pọ̀ malẹ́ àtẹ̀ ma màmá níbi tó yá àtẹ̀ mọ́ ọmọ yìí tẹ́ ma wọ́la ń máa gbọ́ àyẹ̀wò bọ́la ń dákùn máa wọ́la ń ìjọla na àhẹ̀mà dọ́ọ̀lì dọ́kùrọ̀ dọ́kùrọ̀ la máa wọ́la ma àbókìtà kí máa wọ́la àbí fọ́dúlù ma yọ àlíyù àbílẹ̀ àmà maka oyiyi ụja ji nweta amaghị egwetagagwe ihe ya gwọnụ amaghị egwetagagwe ihe ya ma agbụkọlene ka kụọ ihe ọdọ ya gịnị aha ndị bigidola mgbe ma mejukwuru ọdọ ma ma m ka ma gwọla ma ọla ngwe ma ma na ọka ya ma ya ma dọghị

after machimiti ni ingini alumani kidin machimiti nona alumani kidin otona aluma kuyi takma mashi abubakar taka abakar taki wacho otama madukushi so kwa nibi tane olumeji na dama kuchi sallallahu alaihi wasallam tuleun isi isi sunna kite umaru kutane ama ihanyi wa ihanyi leo welu ma, ma we pati baba yo gwe ni kite mo gbe la dama do ejidana kuma ma dai dama da yi dalili ki goyi wa ko annabi kuma kini kuma mu jere da le uya ma ke ya kwala ma ta kuma gani ma ko na ta to ku ta nika amene ki acho muchi e, ojo ola ene ki acho le ma to ji mu ene acharo ni obi ani ta kuma we conclusion yi mu de ni ka ni bi apuru wele le ngaba apuru wala ma yi su algidele to kura banele àmọ́ ya níbi sallallahu alaihi wasallam lẹ́lẹ́ máa ní àníbi òkèké òkèké àlejò òyà máa ìjẹ́ òyà ní kàdé ìjọ òyà nìkejì but one beautiful thing about ọ̀nà kàníbi àlèpá mọ́ àwọn tí a gíní ṣẹ́hun kì àníbi anyá àdàtí èyí yọ àwọn dú èyí ní bá ipò òyà ní gẹ̀rẹ́ ilẹ̀ tí òyà ní ipò òyà ní ilẹ̀ tí òyà ní ya daba eje ome okeke okeke okeke okeke ugbo eke anya ebe a ugbo eke anya le ọmọ ya ugbo ebe a ya ma arụ ihe ihe ọmọ wee nye anyị n'omi omi ihe anyị ịdachi ya

ma olùkájí ìdí ma yáyí wẹ́nyẹ́ ọkọ̀ yáyá nọ́yà ogugu yáyá lógugu ogugu lè tààlà àlàbà yọ yìí ogugu ogugu lé ìmọ̀ gbẹ́yìn ìyẹjú gbẹ́yìn ogugu alẹ́ ogugu lógugu yẹ ẹnẹ́gì ogugu ogugu ṣùgbọ́n ní ìbí ìkùnmà mọ̀lá ma lè wú ẹ̀dù ẹ̀dẹ̀múnẹ̀ kà máa lè wú ẹ̀dù bá ma jọtọ̀ ya nẹ̀fẹ́ bóyọ ọlágbọ́ ayé máa dọ́dọ́ mọ̀ jẹ́ aṣọ kàmáyín ẹni ẹdúnmẹ́ ma ma ní ìdọ̀ ẹwà gẹ̀ ní

ẹni ewu ní a máa wẹ́ yàlé yẹ̀yìn mẹ́ yàlé taka machine ti já lẹ́kú ma ń bó kí pọ́ọ̀tàkù ẹlú ẹlú kí pọ́ọ̀tàkù ọlẹ́yẹ bá kí mí gbìbá ma yá pẹ́ ọ̀kìṣà agẹ́lẹ́gbẹ̀ ẹ̀ṣì tako kòlò abọ́ wọn ní ẹgbẹ́ àkẹ́ lè bó mọ̀ pàkúnṣaká bá abẹ́wọ̀ akàyọ abẹ́nẹ̀ kí tíjà gbégbé lẹ̀ àjọ gbégbé lẹ̀ ní wọ́n kàbẹ́nẹ̀ kí tíjà kìlàjọ wà ní ẹni àìdìdá ẹ̀láàkìdọ́gún tuna ala nabi sallallahu alaihi wasallam baba imoka on imoka ku mali babu bule dawla kin de kedo ambe lawo walillahi ma fi samawati wa ma fil ard ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا وإن يتفرقا تنكم مدارو أرسليا ما يجينكم مدارو يبني الله كل من ساعتي أو يا وين نانا أو كان نانا نونو أو يا كان نونو أو يودوغا كني يا يا يا victimize نكا وكان الله واسعا الله شنا بيارزكم حكيما وشكرا walillahi ma fi samawati ma fil ard allah unan ki duyal unan ki biha wala qad wasayna alladhina utul kitaba min qablikum bokum artaka da ma dogwanga me ba ma se chuma ofiti wa iyyakum ma wacha me ofiti ani taqullaha kuma chukojo wa in takfuru ma akokojo fa inna lillahi ma fi samawati ma fil ard an ki duyal fa ne allah ne wa kana allah ghaniyan hamida allah chanana ya ngoto lu bidike ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا ولله ما في السماوات وما في الأرض ẹun kìdó jálẹ̀ ẹun kìdánẹ̀ ọjọ́ nìyí wọ́kẹ̀fà bí láyí wọ̀kílà aláhù ìṣẹ̀bẹ́nẹ̀dójọ́ òṣìbìọ́ إن يشأ يذهبكم أيها الناس ويأتي بآخرين نعم وكان الله على ذلك قديرا إن يشاء يذهبكم يرجي جهمكم فابو جانته ويأتي بآخرين لما بوم لكاج جانكم أبغمجي نغنى كتبوكا لتاكي موكا يجاني يابا يهدره ترابان الله أيوتي نكتي وكان ذلك wakana allahu ala dhalika qadira allahu nupangi akabanele kiaka akwa kiakibo mneha من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة نعم وكان الله سميعا بصيرا من كان يريد ثواب الدنيا إنك أتنو قول هذا إليه أمويتي تيجيكم أجينيه eh imdi yo dunya ya tini fa inda bụ thawabu dunya wal na ojo ne yige ngi yele adwe wa allah samian ya ngo gane ni to dale akolo aduka chi يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم نعم ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعجلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا الله أكبر يا أيها الذين آمنوا أباكم بإيمان قوجوا كونوا قوامين بمدى أبوكم أداغوا قوامين أبوكم أداغوا أبوكم أقولا أبوكم أقولا يوم أدوما كان قوامين أي قائمون boko ma dago akula yonyo mem da bo gene bil kisti eh e dago yo popa boko ma dago ojo popa shuhada alillah kuma gbijali ngojo yani egbadu kuma gbijali ba mem da boko me gbijali opopa me dago popa gbijali ba ti rojo me podago opopa kuma gbijali lillahi to rojo ọ̀làábìrò hmm. ajọ́ ayé àmà àpapà mẹ́múdà àbúkù mẹ́dágọ́ ọ̀pọ̀pà kúmẹ̀ gbìjá alímẹ̀ tí mú ìdúró ọjọ́ wọ̀n ló wà láà òfúsùkùn ìdágbà kí yá lókùnmẹ̀ ń yá gbà yìí torí kí ní implication ní àmẹ́ kí yá nílẹ̀ kí jàkà náà dà mẹ́gbà jí kí yá nílẹ̀ kí jàkà náà jẹ́ àmẹ́ jàbí awìlì wà àlìdẹ́yìn ìdágbà àtàtẹ́ ẹ̀ngẹ́ gbìjá ní yúkàtẹ́ kí ní yúmá torí kú máa jàbí gbìjá nílẹ̀

amaki yewa jabi aka kuma dalin yewa amaka mama ya jabi aka kuma dalin na mama yewa ojo akini me me ki tale bedo me kuma ko ko me mona godaba wa intalu de aw turidu abaka me mejudu tinyo wa ni kuma do shahada wa ɗanke mujahid manya min sarrafa na na kuma kare ɗan ma don alayyu ta harifu wa ta amudul kazi e yi gbeju gede rimi kuma gona daba ugbe jali kuma egba yi mai mogashan kuma ya rimi itar wude a otu ridu abe kuma meju du tinyo me, ko gbi jali aliyo ko pati ti kuma egba me na riya fa wa inna allaha kana bima ta'maluna khabira allah nu mo ngene ko kolodu kuma shi يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب نعم، والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا يا أيها الذين آمنوا أمكم دي إيمان فوجو إيما دي إيمان مبو أما آمنوا بالله ماذا بمو دي إيمان يوزتا فوجو ورسوله فأولو شن والكتاب ما يتكدا الذين نزل على رسوله كذروا شن أي القرآن mẹ́mẹ́dọ̀ kó náà kùránì ọ̀làdókùnmà ká mẹ́kù kùránì mẹ́jẹ́kù mẹ́mú gbà mẹ́ àgẹ́bọ̀ yọlé ní kí kùránì nù mẹ́ àjì kùránì wà nù wọ̀lìkìtàbí lẹ́bí àǹzẹ́làmìn kọ́ máa yíwọ̀ takada èyí kọ yọ́dún rọ̀gbọ́dọ̀ gbọ́ngà kùránì takada lẹ́mẹ́ wọ́n mẹ́dọ̀ kó lóge takada lẹ́wọ̀n mà pọ̀ bí yọ nínú ìmọ̀ ayọ̀ káwọn kẹ́dọ̀ lóge amma abu ma da ke vatican rome ba ci miti na juju ji mari ba su ni oledo oledo ohun isi olola oji leke kalma tauhi da gide ohun otikitikin ikege yi ki si oga ja gide ohun lẹmẹ jẹ mẹlẹ bọ bọtí ọlẹ mi ohun kìí oyi lẹlẹ ẹgbẹ kọ nílẹ tiyan òbílẹgẹ wọn mẹyẹ kufur bila ẹnẹ tó kì kọkọ ọjọ wọn fọ̀kọ́dì dọ́là ẹnilẹ́múlá dọ̀lá ẹlẹ́mbẹ̀ ìdá ìlàun kejì ìtàwárí إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا نعم إن الذين amanu gbogbo ma kaka ma ci imani ma ọlọ ọgbẹ tó ma káfàró ìdẹ́pẹ́ ma yá òṣè òṣè pọ̀ sí gbogbo ma ci bi táàkì ma lè tó kó wéjì gbogbo ma càrí gbogbo lẹ ma lè táàkì ma lè tọgbà ifá àbẹ̀kú ma lè tó gbogbo ma yá kọ́kọ́lọ́ àbẹ̀kú ma lè mẹ́rin káàjù bẹ́ta ma ci àbẹ̀kú ma ẹbọ lè ní taka ugwele achịkọrọ ọ na ụdị mmadụ ugweleli ee ma abịa ha ụta kpaa ha ụbọ taka mgbe anwụchichiri nwa n'ichebọ mmadụ nugwuru ugwe tete oli ma ada ekwuta eje ga chika viri eto nga geda gworo tuma kafaru ingo ikaziri mochi tumezidadu kufra

بشر المنافقين بأن لهم عذابا أليما إذا بالي يدعون غابا كافري أمي منافقي شابا كافري نو أمي منافقي كما جي أكبا ما كوبلي كده ما جي أكبا إرما مدى درودا أبا أكين إرما دي أكبا وجي ما ترودا kàwọn bọ́gà kí ní àzába ẹwọ̀ ṣe máa yìí الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا نعم الله ينعم المنافق كاكا قريبا ذلك ما شتاكي بتما ووايني الذين يتخذون الكافرين na awliya boku ma da ma kafiri ce nau shubi yoma min dunil mu'minin li guya ma ba kwado amma kuma kafira plan ni oyo amma kafira ma gu ma ma gwa yola ma kwa gu bebe ku ma cha ba kwa ole ma ngoya ma kafiri ma ma gwa bina ma gwa kolo juju jujo le pa bi ala butabudu ma gwa kai mama ma ma bibele ma me ma buma ma agwụ awụghị amụn enego gere ya kelekele je ngegele n'oge ka nka e e, mụ na ekoche giri ya na eche emenwu ogbe enwu eba alụ gbegbele oyo nukwa igwe enwu abụrụkwu na nukwa ihe ya na oyo egboro ogela alụgwu amachudi amachata ma nakele enwu ka edega gbale ule e taka ma pibeleche mmajọ mindunil mumin ya ayabtaguna indahum al-izza ujima matini kuma da ku bela gele jan yimdo ujima ga tinin ne ba ma kafiri fa inal izzata lillahi jami'a obodo ujima so yone وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم نعم فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره نعم إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا وقد نزل عليكم في الكتاب ما لكم رغم وتكدا لغد مله ان اذا سمعتم ايات الله اغبو كمونه mama ya ojodu yukufaru bi agma chini kokun e qur'an e wede ol oli qur'an olimi qur'an woni do ati qur'an olimi kwa to ene ene ene pato yibu ma ma video mu kuma ne yala le feli qur'ani do ngo gane gide eh ama amun amoya ba kwa me chuka ta kuma kola makola ma eh, jo ba chola ma kata kija bunu one yo ngecha qur'ani ma da go boye daga qur'ani na yi enelewa la ni amen hmm. yeni kameli qur'ani ke do look at this qur'an i'm holding Quran is a book of history like any other book of history. There is nothing holy about Quran. Quran, they, all these illiterate imams, all these illiterate imams, amul mamu kucheko kama nejo, little illiterate malam, illiterate malamat, àmì má lè máa ògùn tẹ́kọ̀ àmì má lè máa ìdàdà àmì olè máa ògùn àmì olè máa ìdàdà àmì olú ìkélékù yégede ẹ̀mí mi yẹlẹ́jà mọ onú ìbọn náà àmì olú àmọ́ eji egwu ime nwe na-egwu awa chirigo agwa ba ma papa jukwuru anyị ya na na inna lillahi wa inna ilaihi raji'un onye daga akọrọ onwe gị aba m na aba pastọ na aba na what your justification ẹ ò ṣe ẹ ò ṣe taki adaka baba adi kurani no abal kurani na ubo du kuma bo kuma adal kurani baro biya kuma ko bal kurani ba aw yustaz wa yustaz biya kuma adi kurani mari kurani ti ya ba abo mi gugure ba je ucha chukala dini bone no ma ti ni ma ji wa wa dini e ko ya je we ka te mi we ta de to ga no hmm. imu di imu dola dini ati ni ka ki maro kumaro litayi makwa imachi ile ni ba imudi ukalu kumeja aka we katate ni katane jahili kiwe ba ibilia kiwa inga makole po kumaka ibilia akanya malu to ibilia du kole po nwe ni ya jo takada ne du goyi to ani sallallahu alaihi wasallam ayi ene du ko ne akaro bela adinwa adola inwa atogbe leba se un we jagba suwe no ke se akwe akwe yin wa lege ni ba ungeche gbalu lakini aljanna ka edomo ogeda aljanna kungagba kungadungo lona so yin wa jaje we we to katune ni to katune ye yime jijali be yori jaje mo ladini eh eh eni ka ni ko ki unge gba na jinyo ba ti we mda de huja ne ne kuna ni ga ba yo ne ke ni ga duka ni so la ko da te to àmà tí mẹ́ àjájá bá ní àmì yé mẹ́ àjọgbé ìrìn àmàjájé ní ọ̀làdẹ́mọ̀ ọ̀làdẹ́mọ̀ buhari onúgbòlùgbẹ̀ ẹ̀dùwá ẹ̀ẹ̀ẹ̀ buhari kà máa tùtẹ́ igbó tùgẹ́ àmàdẹ̀lẹ́ agbọ̀wẹ̀ ẹ̀dẹ̀ òun ní yíò àti buhari kì wíwẹ̀ káyẹ̀ ìmáàmù buhari kì buhari tí a máa kìtẹ̀ yí buhari

ma itu eleko ise yoyo eh ma nwa itu o mune ile ile de tiki ma mu tate ma ni ege tate gere ba ile index de risu paro risu paro tu ba ba di e o je e o je o la risu e ji tu e ma de wali inalu ko imi x dugum ta imta ni 2 x and two raised power of s kabalo to to of s to ina lu gade kichi de kichi de kichi x la ile yo yo o mai tele ma mu e ba li kele tu un wa ke agini tu e, x le ba ele yo me ichi are dogo ti minus

fúnkẹ́lẹ̀ máa lù yí but ọ ijú ẹ̀kà máa nẹ́dù lẹ́hun léèlù máa nẹ́dẹun májà máa nẹ́dẹun dùhù yìí máa díkẹ́ ẹ̀hùn kìjọ pọ́ọ́lọ́ yìí máa díkẹ́ kàkùlìtì gbàkóṣá ká mayọ́gá l h answer àbáni máa ní m ẹwọ fún kìlù péjì gàbádé ayé ìtìdáláwọ̀dì ẹmú ìṣẹ́ yìí ìbọn ní ìtìdáláwọ̀dì egbogbo ẹka àgbógidẹ ẹba tí ó mẹ́ èmì gẹ́gẹ́lẹ́ bàrọ yìí ugbo ẹwẹ̀ bá èmì nìṣe but iné ijú kò rán nẹ́dù lẹ́wọlẹ́ ọgẹ́lẹ́ni dẹ́ ń ráyà ma náà gbàkùn ma náà máa yìí e ma ẹni ẹ̀ ìgidẹ́ ni ọ̀yọ́ ẹ̀hùnkù anẹ́dùlíjì àgíní útùtùtù epochepo iná ojú kìí jẹ́ láti àráàmù ìwẹ̀nẹ́wẹ́ ìgbọ̀lá àráàmù ìdọ́lá ọdẹ ọgẹ́lẹ́wù èyí lẹ̀wọ̀ anẹ́dùgbò pọ̀tẹ̀ èyí ẹkù manẹ́dùlítà máa kìí àráàmù ìwẹ̀ yìí fèyí manẹ́dùlí ẹ̀má ní ojú tẹ̀wọ̀hìdì ilẹ̀ níbà ẹnu ẹkù bene ti jahili ma ojo ojo wala tujadilu ahla alkitabi illa billati hiya ahsan ami ahla alkitab me chukalu kama me ya chukalu kama be ko le kinyo ti ma le kengu me ne me ne ma do shurush kun kuyi dídà tí àti arab ṣe ní ikú dágbé báàbùlù kú tà lárabí arabu kàkàkà búdábúdábúdá ẹ̀ka yẹ́ ní papújáká imi wújà òkú wa papújáká àyíò ní dídà tàyí ọ̀làdókìkà dídà ti kú àrẹ̀kì sí ní kọlàbá owó emi díkà tí mi ti méjì ọ̀làdókìkà papújáká dídà ti mi kò tíṣọ̀ ní kàdúrà pé báàbùlù mọ́ra ló dáwọn papújáká tẹ̀gbìrù májí nípa hmm. tó dáhùn ẹnẹ́gì nùmọ̀ ọ̀làgẹ́dẹ́ ama we mamda manu ke kwa mayaji mababi ide la madela mana una ngai wa ye kwen e gba ya gba ma gba de bole ne gelu iyo no takwa me da balele me aya ojo ko ma du tikia ko la te ko du ma o me wa ne kun man hatta yaqudu fi hadithin ghairi be ke gba mune ikicha e ni ke kumeda ma ola dini ki kame kwa madama namda ni ke churuka ola jabi dama ni ke churuka ola ushedama ni ke churuka spare part muta be machine inakum idhan ẹgbàdú kù mẹ́ yá já máṣíní kọ̀lá bú tabú ọ̀là káàkiri lẹ́ ọ̀lọ̀gùnṣẹ́ pẹ̀lú máṣíní ka ọ̀là ẹja kẹmẹ̀ṣíní bú má kààbẹ̀ kú mẹ́kú yọkù yúmá mẹ́tóyì má tóyì ní bá idhan mẹ́tìlúhùn àmẹ́pá máa ṣun kété iná la já mi olùmùnáfikí aláwọ̀ anyá dama mi olùmùnáfikí dàmá wọ̀lẹ̀ káàkiri nà pàmà káàkiri fi jahannama jẹ̀mí a yẹ̀wùná jahannama gabadaya bukati ni kálẹ̀ ọ̀wọ́n gàmà rẹ̀ so inshallah ìmúna yà lè pẹ̀lú fi ìjíkà ti bọ̀bọ̀ yele nga ya gba ona taki aroka twa yuko yo yo kuma wale telefona uh, ah, insha Allah ka to la gbeja ya gbe yuku tabale dale a ah, atakwa ay kamluji a ah, do ci wala ta kam faruka subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk sallu ala nabiyil karim